إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 ادوك فون ولم با الله اطر صلاه فون ابو محمد صلى الله عليه وسلم اتما تسوى جلوري اذن لك ولا تنو تير عمدة الاحكام ايتي الامام عبد الغني المقدسي رحمه الله تعالى تكو اروى نبوى محمد صلى الله عليه وسلم nípa alámọ̀rí ẹ̀sìn wa èyí tí a ń gbé ẹ̀wò òun náà ni ọ̀rọ̀ nípa asawum èyí tí a mọ̀ sí awẹ̀ báàbù sawmi fi sáfar èyí tí a mọ̀ gbé ẹ̀wò láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ nípa awẹ̀ nígbàtà bá ń bẹ ní ìrìn àjò ìpìlẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú alkùránù kẹrìm òun ni pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní فمن كان مريضا أو على سفر فعدة من أيام أخر ẹni tí ó bá ṣàárẹ̀ nínú oṣù ramadan àbótiẹ̀ jẹ́ pé ó ń bẹ lórí ìrìn àjò nínú oṣù ramadan fàájẹ́tùmín ayyamin ukhar kí ó rèyàn bẹ́ẹ̀ kó ka àwọn ọjọ́ mi dípò àwọn ọjọ́ tí ó ń bẹ nínú ramadan láti lè fi gba àwẹ́ ọ̀ràn yẹn rẹ̀ ní ìtò ẹ̀ kí ó gbà nínú ramadan aṣàlàyé fúnra wa sẹ́yìn nípa wípé mùsùlùmí kan ò lẹ́tọ̀ọ́ láti jọ̀sán nínú oṣù ramadan àfi ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda fún lókù bí ẹni tó ṣe pé ó ṣàárẹ̀ abẹ́ni tó ń bẹ lórí ìrìn àjò abóbìnrin tó ṣe pé ń ṣe nǹkan oṣù abóbìnrin tí orí ẹ̀jẹ̀ bímọ irú àwọn èèyàn báyìí wọn ó máa gbà á padà ní àwọn ọjọ́ míì yàtọ̀ sí oṣù ramadan ṣùgbọ́n kí mùsùlùmí kan kó fínú fẹ́ dọ̀ láti sọ pé ramadan òun ò fẹ́ gbáwẹ̀ nínú ẹ̀ àbóhun tiẹ̀ máa gbà nígbà míì mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti ṣerú eléyìí ṣùgbọ́n ọlọ́wọ́ ọba subhana wa ta'ala ó yọ̀nda fún ẹni tó bá ń bẹ lórí ìrìn àjò àbẹ́ni tó ti ẹ̀já aláàrẹ̀ láti gba àwọn ọjọ́ míì dípò àwọn ọjọ́ tí ó gbà nínú oṣù ramadan ní tí ọgọ̀rọ̀ àwọn afáàdẹ̀ dúólé lórí tí ẹ̀rí dẹ̀ support òun ni pé ẹni tó ń ṣe ìrìn àjò nínú oṣù ramadan kò ń ṣe ọ̀ràn yẹn láti mọ́gbàwẹ̀ torí pé ara wọn àfẹ́sì míì tí wọ́n ní kò gbọ́dọ̀ gba awẹ́ torí pé ní tí ọlọ́wọ́n bá subhana wa ta'ala tó sọ ọ ni pé famankana marido na wa ala safarin fa'idda tumin aya min ukhar ẹni tó bá jẹ́ aláàrẹ̀ abẹ́ni tó ṣe pé ó ń bẹ lórí ìrìn àjò ó gbọ́dọ̀ ka ọjọ́ míì ni yàtọ̀ sí ọjọ́ ramadan láti lè fi gba àwọn ọjọ́ wọ̀nyẹn àrí àwọn àfákọ̀ọ̀kan tí wọ́n tú àyà ibẹ̀ ṣùgbọ́n yìí tó tẹ́wọ̀n based lórí àwọn ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam tí a ma kà fúnra wa àti ìṣe àwọn ẹni ṣíwájú nínú àwọn sahaba radwanullah alaihim àti ìṣe anábí muhammad sallallahu alaihi wasallam gan fúnra ẹ̀ òun ni pé ìgbàwẹ̀ nínú oṣù ramadan fún aláàrẹ̀ àbí fún ẹni tó ṣe wípé ń ṣèrìn àjò tí ọlọ́run wa subhana wa ta'ala tó ní òun yọ̀ǹda fún kò ń ṣe ọ̀ràn yẹn fún ipe kó má gbáwẹ̀ ó sì lè gbà á tó bá rí pé agbára òun gbé ṣùgbọ́n tí agbára rẹ̀ ò bá gbé eléyìí ló jẹ́ èèwọ̀ fún un láti gbà torí pé gbogbo ìjọsìn tá a bá ṣe tí ó bá tún lídìí wa sínú ìnira ẹ̀sìn ò fẹ́ ká ṣerú ìjọsìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti kà sẹ́yìn bí ẹni tí yan náfìlà lóru ṣùgbọ́n fi gbogbo òru ẹ̀ yan náfìlà lápèjúwe tó yẹ pé léyìí ó padà wá lídì síbi ìnira fún tó bá di ọ̀sán bóyá àwọn ojúṣe míì tó ṣe kò ní lè ṣe irú èèyàn bẹ́ẹ̀ yóò jẹ́ ìwọ̀ fún láti mọ lóru àsìkò tó ń lò yẹn láti lè máa fi yẹn náfìlà bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi iṣẹ́ ìjọsìn torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala in tó fẹ́ fún wa náà ní ìrọ̀rùn kò fẹ́ ìnira fún wa ìjọsìn tá a bá ṣe tí ó kó wa sínú ìnira tó ṣe pé ó ju agbára wa lọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ò fẹ́ fún wa lanabiwa muhammad sallallahu alayhi wa sallam lòun náà fi ń sọ wípé iklafu minal amali ma tuti kun tẹ́ bá ṣiṣẹ́ ìjọsìn ẹ ṣe èyí tí ọlọ́run ọba náà mọ̀ pé lágbára ti ṣe fẹ iná láàlà yẹn mẹ́lù àtà tẹ́mẹ́lù ọlọ́run ọba ọba tó ṣe pé kò ní kó súsú láti máa san yín lẹ́sàn ṣe dáadáa tẹ́ ẹ bá ṣe àfi tí ẹ̀yin gan fúnra yín bá kó súsú níbi iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe lókù kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé nínú oṣù ramadan ní ọ̀sán ramadan èyàn ò gbọ́dọ̀ mọ́ gbàwẹ̀ ìyẹn ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́ẹ̀sìn bọ̀ lọ́rùn tó dẹ̀ jẹ́ ni tó ṣe wípé kò ní excuse kankan ó gbọ́dọ̀ gbàwẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé bá ní excuse bóyá ó jẹ́ aláàárẹ̀ ni àbójẹ́ni tó ń ṣe ìrìn àjò àbójẹ́ obìnrin tó ń ṣe nǹkan oṣù àbójẹ́ obìnrin tó ṣe wípé ó rí ẹ̀jẹ̀ bímọ irú àwọn èèyàn báyìí wọ́n lè mọ́ gbàwẹ̀ nínú ọ̀sán ramadan tí wọ́n padà máa gbà á ní àwọn ọjọ́ mi ana aisha ta rọ́dí aláwọ̀ anha látọ̀dọ̀ ìyàwó aisha kọlọ́ba kó bá ayọ́nu sí anna hamza tabna amirin la aslami ó ní arákùnrin kan nínú àwọn sahaba ridwanula alayhim tí orúkọ rẹ̀ ń jẹ́ hamza ọmọ amr láti ìdílé aslam kọ́lá lè nàbíyè sallallahu alayhi wa sallam ó sọ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìpè àsomù fi sáfà ìrì òjíṣẹ́ ọlọ́run ọba tí n bá ń bẹ lórí ìrìn àjò ṣé mo lè gbà àwẹ̀ wàkánà kẹsíra síyàm wọ́n ní arákùnrin ó máa ń sábà gbà àwẹ̀ gan yàtọ̀ fún àwẹ̀ ramadan ẹni tó fẹ́ràn àwẹ̀ náà fílà púpọ̀ ni gẹ́gẹ́ bá a ṣe padà máa ṣàlàyé fúnra wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fẹ́ kí a máa gbà wẹ̀ ṣùgbọ́n kí n kálukú gbà bí agbára ẹ̀ bó bá ṣe mọ yàtọ̀ sí àwẹ̀ ọ̀ràn èèyàn arákùnrin yìí lára ẹni tí ìgbà àwẹ̀ tó rọrùn fún púpọ̀ ni ẹlòmíì kò gbà àwẹ̀ rárá nú ọ̀sẹ̀ yóò gbà àwẹ̀ ọjọ́ méjì ó kéré jù nínú ọ̀sẹ̀ ó ti jẹ́ nǹkan tó ṣe pé ó mẹ́ ẹlòmíì lára yóò gba monday yóò tún gba thursday iṣẹ́ olórí ńláńlá ni fún ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá ṣe ń rọrùn fún arákùnrin yìí ó jẹ́ ẹni tí sábà máa gbáwẹ̀ gan ó wá ń bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ wa pé àsúmù fi sáfà tí n bá ń bẹ lórí ìrìn àjò ṣe mo sì lè gbáwẹ̀ torí pé ẹni tó bá ka àyà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala suratul baqara igbe fọmọkánà maridon ẹni tí ó bá jẹ́ aláàrẹ̀ àwọn aláṣáfarin àbí ó ń bẹ lórí ìrìn àjò fàáìdẹ́tùmín ayyamin ukhar irú èèyàn bẹ́ẹ̀ kó ka àwọn ọjọ́ míì yàtọ̀ sí ọjọ́ ramadan ìyẹn ó sọ yí pé tí ọlọ́wà subhanahu wa ta'ala fi lè so eléyìí nípa àwẹ̀ ọ̀ràn yẹn tuntun adàbí kí yẹn ló ń máa gbà àwẹ̀ ńgbà tó bá ń bẹ lẹ́yìn ìrìn àjò kó wá jẹ́ pé àwẹ̀ tó ń gbà àwẹ̀ náà fìlàní àwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe ní ìrọ̀rùn fún wa ipa àlèmọ́gbà tá a bá ń bẹ lórí ìrìn àjò bó o wá ni a ṣe tún máa gbàwẹ̀ ńgbà tá a bá ń bẹ lórí ìrìn àjò ìgbà tí wọ́n wá gbọ́ ìpé àwẹ̀ tá ń gbà ó wá jẹ́ àwẹ̀ náà fìlàní irú eléyìí ló ti arákùnrin yìí láti béèrè irú béèrè báyìí kó mọ́dà gẹ́gẹ́ bí ẹni pé òun ṣe àṣejù torí pé àwẹ̀ ọ̀ràn yẹn gan-an ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ń rọrùn fáwọn láti mọ́ gbà á nígbà táwọn bá ń bẹ lórí ìrìn àjò nínú oṣù ramadan ipe káwọn gbà á ní àwọn àsìkò míì ṣé òun sì lè mọ́ gbà àwẹ̀ tó ń bá ń bẹ lórí ìrìn àjò òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún wípé ìṣí ìtafàsóm tó bá wù ẹ́ o lè gbà àwẹ̀ wọ ìṣí ìtafà aftir tó bá dẹ̀ wù ẹ́ o lè má gbà àwẹ̀ tó bá wù ẹ́ o lè gbà àwẹ̀ tó bá wù ẹ́ o lè má gbà àwẹ̀ òun jẹ́ pé alukur'an kẹrin a lè gbọ́ yé láìsí àlàyé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ torí pé àmọye nǹkan lọ́wọ́ bó sọ ń gbà mí tó ṣe pé àwọn tí wọ́n jẹ́ lárúbáwá gan-an wọ́n lè fẹ́ jẹ́ni tó ṣe wípé wọ́n mọ̀ gbọ́yé sí nǹkan mi àfi kó ṣe wípé kí anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam kó ṣàlàyé rẹ̀ àwọn àpèjúwe irú ẹ̀ pọ̀ dáadáa ní alukur'an irú ẹni gbàtọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ń sọ fún wọn ipe kí wọ́n gbáwẹ̀ títí di alfajari àti títí hatayata bayyana lakumul khaytul abiyad min khaytul aswad títí tí òwú funfun hàn nínú òwú dúdú ara àwọn kan náà sọ̀hábà rẹ̀dùwọ́n láàrín tó ṣe pé ìgbà táwọn bá ń jẹ sàárì tí wọ́n ó mọ jẹ sàárì wọ́n dẹ̀ mú òwú dúdú àti òwú funfun sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mọ̀ fi wò ó ṣé àwọn ti lè differentiate láàrin méjèèjì sọ ẹlòmí ó jẹun jẹun jẹun jẹun títí tí yóò fi lè differentiate láàrin òwú dúdú àti òwú funfun ìgbà tí ó bá lóun differentiate ilẹ̀ ti mọ́ dáadáa kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó tó wá sọ pé min alfajiri Alfajiri ni tí mò ń bá yín sọ òun ṣòwú dúdú àti òwú funfun sánmà òun ni ìmọ́lẹ̀ ní òwú funfun òkùnkùn tó ṣẹ́kù ń sánmà òun ni òwú dúdú ìgbà ilẹ̀ ẹ̀ṣẹ̀ tó gbọ́ ọyé tán lọ bá anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó wá ṣàlàyé fún wọn so tó túmọ̀ sí pé alukur'anul karim kánibó ni tànàbí sallallahu alaihi wa sallam ti jẹ́ nípa rẹ̀ èèyàn kò ní sọrú eléyìí àfolórí ibú èèyàn torí wípé ọlọ́wọ́ bá ọba àlékí ọlá ó dìdí sọ pé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun ọlọ́run ní ìrántí asọ̀ kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam nítorí kó lè máa ṣàlàyé fún àwọn èèyàn ma nuzila ilayhim ntí ọlọ́run ọba sọ kalẹ̀ fún wa la'allahum yatafakkarun bákan náà nítorí kan lè ba máa ronú sí àwọn aya al-Qur'an so sábẹ́ yìí ó kọ́kọ́ béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ṣé mo ṣì lè máa gba àwẹ̀ àwẹ̀ náà fílà lórí ìrìn àjò torí pé ìgbà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ní òun yọ̀ǹda ká má gbàwẹ̀ fún wa àbóun yọ̀ǹda ká gbàwẹ̀ òun yọ̀ǹda rẹ̀ fún wa nígbàtà bá ń bẹ lórí ìrìn àjò ìyẹn àwẹ̀ ọ̀ranyàn bóòrí títí náà fílà ṣáṣì lè máa gbàwẹ̀ náfílà náà anábíwá muhammad sallallahu alaihi wasallam in shi tafasum tó bá wù ẹ́ ó lè gba àwẹ̀ lórí ìrìn àjò nítọ́lọ́wọ́ ọba sọ kò sọ ní sọ wípé ọ̀ràn èèyàn ni pé kẹ́ẹ̀mọ́ gbàwẹ̀ wọ in shi tafa aftir tó wá dẹ̀ wù ẹ́ ó lè mọ́ gbàwẹ̀ tó bá mú ṣe bọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ṣe sọ an anas bin malik radiyallahu anhu látọ̀dọ̀ anas ọmọ malik kọlọ̀ọ̀bà kọba ayọ́nu sí kọ́ọ̀lù ó sọ báyìí pé kúnnà ní sàfírù ma àrùsùlélá ìsọ̀lọ̀lọ́hù aláìwọ̀sálàm ó ní àwọn sàábé a máa ń ṣe ìrìn àjò pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba falamiyaribi sọ imu alalmuftir àwọn tó bá gbàwẹ̀ nú wa a kì í bú àwọn tí wọ́n wala al-muftiru ala as-sa'im àwọn tí wọ́n dẹ̀ gbààwẹ̀ náà kì í bú àwọn tó ṣe pọ́n gbààwẹ̀ ọ̀rọ̀ Anas radiyallahu anhu yìí ọ̀rọ̀ tó pàtàkì púpọ̀ ni tó ṣe wípé ó ń kọ́ wa ní ẹ̀kọ́ pàtàkì ẹ̀kọ́ yẹn náà ni wípé ìjọsìn Ọlọ́run Ọba tá bá ń ṣe kò ń ṣe nǹkan tó ṣe wípé a máa fi ń yangàn síra wa ká máa fi ṣe fáàrí síra wa ẹlòmíà ni a ah, ìwọ òtí ẹ̀lìyàn náà fílà lóru gan ó lẹ́gán torí pé kí ni òun lè yàn án ó lè lé mi bẹ́ẹ̀ ṣe ṣe rí mi yìí wákàtí márùn mọ́ fi yàn náà fílà lóru ń tèmi wákàtí márùn èmi máa fi yàn náà fílà lóru ìwọ òtí ẹ̀ lẹ́gán ó wá lè yànjú 30 minutes lọ ó yẹ kí wọn náà lè máa gbìyànjú kó lè máa yan ẹ báyìí ẹlòmíì dẹ̀ ni àwẹ̀ gbígbà rọ̀ ọlọ́run púpọ̀ débi pé tó bá gbà lónìí kò ní gbà lọ́la yóò gbà lọ́túnla kò ní gbà ńjọ́ mẹ́rin bó ṣe máa ń gba àwẹ̀ ti ẹnu àwẹ̀ rọ̀ ọlọ́run àwẹ̀ tó rọ̀ ọlọ́run yẹn èyí tí ẹ máa dúpẹ́ fún ọlọ́run ọba lórí oore tó ṣe fún lórí iṣẹ́ ládá tó ṣe ń rọrùn fún láti máa ṣe nítòkù ni pé kó máa fi yangàn sí àwọn èèyàn nípa wípé àwa máa ń gbàwẹ̀ dáadáa ń tiwa ó dàbí arákùnrin kan tí wọ́n náà rí òyìnbó náà fi dáa ó sábà máa ń yẹn náfílà púpọ̀ èèyàn kan wá wọnú mọ́ṣáláṣí lára àwọn tó sábà ti máa ń rí pé arákùnrin máa ń gbìyànjú ó máa sábà yẹn náfílà ni wọ́n lórí irun tó wà náà ló ti sọ yí pé kódà mo tún gbáwẹ̀ bí mo ṣe wà yí gan náà àkọ́kọ́ òun ni wípé kò yẹ kó sọ̀rọ̀ lórí irun ṣùgbọ́n torí ìjọra ẹni lójú àti pàtàkì ara èèyàn kòròǹgbà tó tún sọ wípé òun tún gbáwẹ̀ gan bó ń ṣe wà yìí kí la fẹ́ ló ń bi eléyìí o ní pé iṣẹ́ ìjọsìn tọ́lọ́wọ́n bá wá ṣe ń rọrùn fún wa tó jẹ́ àwọn iṣẹ́ náfílà ká máa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba iṣẹ́ ìjọsìn tí ọlọ́wọ́n ọba subhana wa ta'ala bá ṣe ń rọrùn fún wa ká dún ní mọ́ ló fi jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam ó ní ahabu al'amali ilallahi aduwamu iṣẹ́ tí ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí jù lọ òun náà níṣẹ́ tá a bá dún ní mọ́ wẹ̀yìn kọ́lá kódà kò ṣe pé nǹkan tó kéré ni ẹlòmíín nínú oṣù kan àwẹ̀ ọjọ́ mẹ́ta yóò gba kò ń ṣe nǹkan tó ṣe wípé ó ní lára yóò dún ní mọ́ bẹ́ẹ̀ ẹlòmíín nínú ọ̀sẹ̀ kan àwẹ̀ monday thursday ó rọrùn fún púpọ̀ ẹlòmíì kayaná fílà wákàtí méjì lóru ó rọrùn fún ẹlòmíì thirty minutes ni ẹni tó ṣe pé thirty minutes ló rọrùn fún kó náà wá fẹ́ ṣe àfarawé kó ló ń fẹ́ yan two hours lóru ìgbà tó wá yan ó di wípé wọ́n ń gbé lọ́spítù lónìí wọ́n ń gbé lọ́spítù lọ́la irú èèyàn bẹ́ẹ̀ kò mọ̀ wọn ara ẹni èyí tó lè ṣe yẹn kó dún ní mọ́ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ pé iṣẹ́ tá a bá lè ṣe nínú iṣẹ́ olóore ká dún ní mọ́ kò ń ṣiṣẹ́ tá a ṣe tán tá a tún máa rìgírẹ́tì kò ṣiṣẹ́ tá a ṣe tán tínú ó tún máa bàjẹ́ wípé àwa ah, ẹ̀ tí mo ṣe léyìí kí la fẹ́ lóun bí eléyìí òní tá a bá lè ṣe ká dún ní mọ́ at the same time ìwọ tí nǹkan kan bá rọrùn fún tó ń ṣe ẹni tí ò bá lè ṣe bí wọ́n ṣe ń ṣe yẹn má jẹ́ ẹni tí ó mọ burú èèyàn bẹ́ẹ̀ pàtàkì jùlọ táwọn nǹkan yẹn ò máa ń ṣe nǹkan ọ̀ràn yẹn má dúpẹ́ fún ọlọ́run ọba tó ṣe ń rọrùn fún ọ láti máa ṣe so anas radiyallahu anhu onítàwọn bá ń bẹ lórí ìrìn àjò with respect to àwẹ̀ ramadan àwọn mi ò gbanú àwọn torí pé ó rọ̀ wọ́n lọ́rùn àwọn míì dẹ̀ ni wọn ní gbanú àwọn torí pé kò rọ̀ wọ́n lọ́rùn wọn ó padà máa san padà ni àwọn tán gbà á wọn ní máa sọ fáwọn tí wọn gbà pé ẹ̀yìn ti ẹ̀ lẹ́ kí ló wá lé bí àwẹ̀ ìyẹ́kẹ́ lè gbà á kálukú respect ara yóò mọ̀ pọ́lọ́wọ́ ọba ló ṣe rọrùn fún un láti gbà á ẹni tí ó dẹ̀ gbà á nìyí tó ṣe pé òun mú option wípé òun á máa gbà á padà nú àwọn ọjọ́ míì òun náà ní bú àwọn tí wọ́n gbà ipe ẹ̀tì jalakata kìtì jù ẹ̀tì mọ́ mẹ́sìn lè jù torí àwọn problem míì tó túnmọ́ ń bẹnu ẹ̀ẹ́rẹ́ èèyàn tí ò nìkan ṣe ń gbà mí tó bá rẹni tó dúró déédé yóò máa bu nígbà téèyàn róbìnrin tó múra dáadáa tó wọ̀ jáàbù tó bo rẹ̀ bí ó tiẹ̀ tún wá jẹ́ni tó bojú ìbòjú tó ṣe wípé tá a bá ní káwo àwọn ìyàwó anábíwá muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ṣe máa ń múra nu bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ nú àwọn sàábé lóbìnrin náà ń bojú fi ọ̀rọ̀ bojúlẹ̀ ká mú ọ̀rọ̀ ipe obìnrin ó bo gbogbo ohun tó jẹ́ òwò rẹ̀ bu ọrùn rẹ̀ bẹ́ẹ̀ ló bu ọwọ́ rẹ̀ ó bu ẹsẹ̀ rẹ̀ èèyàn kan tó jẹ́ mùsùlùmí wá wó sùnsùn pé àwọn eléyìí ti mọ ń jálá wọ́n ti mọ ń le jù irú èébú tó ń fi bú ẹni tó múra dáadáa yìí ẹ̀ẹ̀ni rí kó fi bú ọmọ tó wọ pátá káàkiri àdúgbò ẹ̀ẹ̀ni rí kó fi bú ọmọ tó ṣí gbogbo ọrùn rẹ̀ lẹ̀ àwọn tó jẹ́ ẹni tó ní problem pẹ̀lú ẹni tó ṣe ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní ká ṣe nínú alkur'an kẹrin ìgbà míì eléyìí ó máa jẹ́ nǹkan tí ń pani lẹ́rìn tí dẹ̀ tún pani lẹ́kún at the same time ẹni tó ṣe pé ọlọ́wọ́ ọba in tó ní kó ṣe ló ṣe ẹni tó pèrè mùsùlùmí ó bu ó se ń ṣe yẹ̀yẹ́ ẹni tó ṣe pé in tí ọlọ́wọ́ ọba ní kó mọ́ ṣe ló ṣe ẹni tó pèrè mùsùlùmí irú àwọn èèyàn ni kò sọ̀sọ̀kúsọ̀ ń pa wata subhanahu wa ta'ala kí ó ṣàánú O ni pé iṣẹ́ ìjọsìn tá a bá ṣe tó ṣe wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fún wa ní ìgbàláyè láti ṣe àbí ká má ṣe ìwọ tó o bá ń ṣe mọ́ ni tí ó ṣe gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ọ̀lẹ́ ni àbí ìwọ tó o ṣe torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni kò ń ṣọ̀ràn èèyàn mọ́ rẹ àwọn tó ṣe gẹ́gẹ́ bí àwọn alákatakítí àwọn aláṣejù ẹ̀sìn àfi tó wá ṣe pé kíní ẹ fẹ́ fa ìnira fún wọn lókù an abi darda látọ̀dọ̀ abu darda radiyallahu anhu kọlọ̀bà kó bá yọnu sí kọ́ọ̀l ó sọ báyìí pé kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi shahri ramadan àwa àti òjíṣẹ́ ọlọ́wọ́ bá ajáde inú oṣù ramadan fi harrin shadid nínú ooru tó gbóná nínú oorun tó gbóná nínú oṣù ramadan hatta nkan ahaduna la yadawu yadawu ala rasihi ibi tó gbóná dé èyàn kankan nu wa ó ń fi ọwọ́ sí orí rẹ̀ báyìí láti lè fi dáàbò bo ara rẹ̀ níbi ìtì oru min shiddatil harb níbi tí oòrùn tó lágbára dé wọ́n máa fi iná sọ ìmú kò séyàn kankan nù wa tó gbáwẹ̀ ilà rasulullah isallallahu alayhi wa sallam wa abdullah ibn rawaha lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alayhi wa sallam àti sàábé kan tí a mọ̀ sí abdullahi ọmọ rawaha àwọn méjì tán gbáwẹ̀ nù gbogbo àwọn sàábé tó kù kò sẹ́ni tó gbáwẹ̀ nù wọn ìgbà tí wọ́n gba àwẹ̀ wọ́n lo ayọ̀ ọlọ́wọ́n ọba ni faman kana maridan aw ala safarin fa iddatu min ayamin ukhar so wọ́n ṣe nǹkan tí ó burú wọ́n ṣe nǹkan tó burú rádà nígbà tí wọ́n gbàwẹ̀ ní oṣù ramadan torí pé kí ni ọlọ́wọ́n ọba yọ̀ǹda fún wọn láti má gbàwẹ̀ nínú oṣù ramadan pé kí wọ́n gbà padà òjíṣẹ́ ọlọ́wọ́n muhammad sallallahu alaihi wa sallam òun dẹ́gbà tó ń bó ti jẹ́ pé kí ni òrùn yẹn ní òun àti sàábé kan tí wọ́n pè ní abdullahi bin rawaha tó túmọ̀ sí wípé ayọ̀ ọlọ́wọ́ bá pé fọmọ̀nkánà maridon ẹni tó wá jẹ́ aláàrẹ àwọn alasafarin àbúnbẹ lórí ìrìn àjò fàáìdẹ́tùmí ayyamin okar kó gba àwọn ọjọ́ mi dípò òun ṣe ọ̀rẹ́ yẹn ni nǹkan tó ṣe wípé ọlọ́wọ́ bá fún wa ní consension fún ẹni tí ó bá fẹ́ ṣe ṣùgbọ́n èwo ló dáa jù ń bẹ́ ṣé kéèyàn gbà ni àbí kó má gbà á a padà mọ́ sọ̀rọ̀ lórí ilé insha allah an jabir bin abdullahi radiyallahu anhu qal látọ̀rọ̀ jabir ọmọ abdullah kọlọ́ọ̀bá kọba yanu sí ó sọ bá ipe kánà rasulullahi sallallahu alaihi wasallam fi safar òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó ń bẹ nírìn àjò kan fara'a zihaman ó wá rí kan wọ̀rọ̀jùlan kọ̀dúlìlà alaihi ìgbà tí ó débi crowd yẹn ó rí ní àárín wọn arákùnrin kan tó ṣe pé wọ́n gbé sí abẹ́ igi fọ́kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní máa hádá èwo lélẹ́yìí kọ́ọ̀lù sọ im wọ́n ni ó ń gbáwẹ̀ ni kọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní lẹ́yìn sẹ́mìnàl bí rí asọ́ọ̀mù fi sọ́fọ̀ kò ń ṣe payọ̀ ọlọ́wọ́ ọba kò ń ṣiṣẹ́ olóore kò ń ṣe ọlọ́wọ́ ọba òun ni kíyàn lóun fẹ́ gbáwẹ̀ nígbà tó bá ń bẹ lórí ìrìn àjò ọ̀rọ̀ anẹ́bí muhammad sallallahu alaihi wasallam bi àti iṣẹ́ rẹ̀ àti iṣẹ́ àwọn sahaba rẹ̀ tó wọ́n láàrin pé wọ́n ń gbáwẹ̀ ńgbà míì ṣé kò fẹ́ dábẹ́ ní takora wọn kò takora wọn ìtumọ̀ eléyìí òun ni pé ààwẹ̀ tá a gbà tí ó sọ wá dúró nǹkan tó sọkùnrin yìí dì kò ń ṣiṣẹ́ olórí mánu ìgbà tó bá ti mọ̀ pé ó gba láyé tí ọlọ́wọ́n bá ti fún in concession ó wá ní ó ṣáà gbìyànjú náà ni ó ṣáà fẹ́ gba náà ni ó wá di pé nǹkan yẹn fẹ́ yíwọ́ nínú islam ìgbàláyé ń bẹ fún ẹ kó tètè lọ já tó bá jẹ́ yíwọ́ tó parẹ́ ó tún lè kó nǹkan mi wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́wọ́n ọba yorùdùn láwọ́ bí kúmọ̀lì yusrọ̀ wọ́n láà yorùdùn bí kúmọ̀lì ọ̀sùn ọlọ́run ọba ní òun fẹ́ rọrùn fún yín òun ò fẹ́ nira fún yín iṣẹ́ ìjọsìn nǹkan tó le ni ṣùgbọ́n líle yẹn náà gbọ́dọ̀ pọ̀ dé lẹ́vù wípé bẹ́yìn ó bá ṣòfò ẹ̀mí rẹ̀ ní ààyè tó ṣe wípé kéèyàn lùzọ ẹ̀mí ó ti wọ́ tiẹ̀ èèyàn ò gbọ́dọ̀ ṣe so irú èèyàn tó ṣe wípé ó mọ̀ wípé ọlọ́run ọba fún un níyọ̀ǹda láti má gbáyọ̀ nu rọmọdán ṣùgbọ́n ó wò pé àmì agbáwẹ̀ ni ó wá gbáyọ̀ wá di pé ó ṣubú ó gbáwẹ̀ ó di pé ó yí ń kọ wá ó pé tó yí ń bàbá kú lórí òyì yìí náà ni kí n kú ojúrí ọlọ́run ọba mò ń wá irú eléyìí ẹ̀sìn ògbà láyé irú èèyàn bẹ́ẹ̀ kó lọ jáwẹ̀ rẹ̀ alùmíì yóò rẹ̀ yóò lóun ṣe lè tọ́ ẹ̀ láti gbàwẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọba ti sọ pé wọ́n kánà maridon ẹni tó bá já aláàrẹ àwọn aláṣafarin abúnbẹ lórí ìrìn àjò fàáìdọ́tìmínà ya mi ní ókàr kó gba láwọn ọjọ́ mi ṣùgbọ́n lè jẹ́ pó rẹ̀ yóò lóhun àtúráì ó dá kò sí nǹkan tó burú ó lè tíráì ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan yìí ó yìí wọ́ àbá rẹ̀ yẹn lágbára tó bá lóhun ó tíráì nírú situation bẹ́ẹ̀ kò ń ṣiṣẹ́ olóore nu ìwò òmùgọ̀ nìyẹn ìwà inila aká ìnìyẹn àṣejù ń bi ẹ̀sìn nírú lofu ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣòǹpínyà láàrin wípé ìnira díẹ̀díẹ̀ wà ń bíṣẹ́ ìjọsìn ìgbàtà pèrún ọ̀pọ̀lọpọ̀ àdìde à ń bọ̀ wá kírun ìnira díẹ̀ wà ń bẹ̀ irú ìnira ìkọlà ń sọ ṣùgbọ́n ìnira tó ṣe wípé yóò níyàn lára débi pé yóò fẹ́ lè fakú fún yẹn lápèjúwe irú eléyìí ẹ̀sìn kò fẹ́ ká ṣe alternative mi ẹ̀sìn fẹ́ ká ṣe eléyìí ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam fi sọ ìpele ìsàmìnà ìbírí asọ́ọ̀mù fi sọ̀fàrà kéèyàn ló wọn agbáwẹ̀ nínú nígbà tó ń bẹ lórí ìrìn àjò pẹ̀lú pé concession wà fún tí ó wà bá rẹ̀ nínú situation tó bá rẹ̀ yìí eléyìí ó kì í ṣe ìwà tó dáa bẹ́ẹ̀ ni kò ń ṣe ìpáyọ̀ ọlọ́wọ́ ọba kò ń ṣe iṣẹ́ ní irénu wọ̀bí láfíìn lè muslim nínú ẹgbà wa ìmáàmù muslim aleikum bi rukhsatillahi allati rakhasa ojúṣe ọlọ́wọ́ bá ní ẹ̀yìn èèyàn concession tí ọlọ́wọ́ bá fún yín ẹgbà ẹ má ṣàṣe jù ẹgbà tó ló jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam gbàtàyàn bá rí pé bí ọjọ́ bíi méjì mẹ́ta mẹ́rin òjíṣẹ́ ọlọ́wọ́n bó bẹ́ẹ̀ ni kò jẹ́ sáré àwọn sàábé kan náà wá wò pé àwọn fẹ́ kọ́ṣe rẹ̀ ipe àwọn náà àwọn òní sínú àwọn òdẹ̀ ní jẹ́ sáré àwọn ọmọ gbà lọ bẹ́ẹ̀ ìtawò yẹn mọ́ ń pè muhammad sallallahu ó jẹ́ wípé inni lastuka kayatikum èmi ò dà gẹ́gẹ́ bí yín inni abitu yut'imu ni rabbi wa yasqini nkan tí ó lè mú mi lè gbé nkan yìí mára ọlọ́wọ́ bá mi fún mi that is oúnjẹ mi tó ṣe yí pé yóò lè mú mi gbé e mára tí màá lè sustain wípé mo mi ò jẹ nkankan ní ìsinú ni ní sáàrì ni fún àmọye ọjọ́ ọlọ́wọ́ bá mi ó ṣe é fún mi ẹ mọ́lẹ̀ fẹ́ kọ́ ṣe mi níbi irú eléyìí òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam ó discourage àwọn sahaba níbi irú nǹkan báyìí torí náà ó tún sọ ládá tó ń bẹ́ ń bi kán máa jẹ sáré ládá tó ń bẹ́ ń bi ìṣinú fún wọn ẹ má kọ́ṣe mi nírú ṣe bẹ́ẹ̀ ìpìlẹ̀ ní ká kọ́ṣe anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó bá di bí ọrọ̀ ẹ̀sìn ṣùgbọ́n àwọn nǹkan tá à ní kọ́ṣe rẹ̀ ń bẹ́ẹ̀ yóò sọ fún wa ẹ má kọ́ṣe mi níbi irú eléyìí bẹ́ẹ̀ náà ni ká gbáwẹ̀ẹ́ nínú Ramadan nígbàtà bá ń bẹ lórí ìrìn àjò Ànábì sallallahu alaihi wasallam ó ń discourage ṣùgbọ́n kò ń ṣe pó le kòkó lórí ẹ ṣùgbọ́n ẹni tó ṣe pé tiẹ̀ ó fẹ́ yíwọ́ òjíṣẹ́ Ọlọ́run ọba lé lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló fi sọ fún wa wípé aleikum bi rukhsatillahi allati rakhasa lakum concession tí Ọlọ́run ọba fún yín ẹ gbà ẹ má ṣàṣejù ń bí ẹ̀sìn bí ìgbà tó ṣe pé yẹn ṣe rìn àjò ni wọ́n lẹ́yìn tó mẹ́rin àjò raka méjì ni ó kí fún zoro raka méjì ni ó kí fún asiri raka méjì ni ó kí fún ishai àfi tó bá kírun lẹ́yìn àwọn onílé lókù ni ó kí iye raka mẹ́rin mẹ́rin tán kí irun magiribi yóò kí raka mẹ́ta náà irun àṣùbá raka méjì rẹ̀ náà ló ṣì máa wà ṣùgbọ́n zuri asiri àti ishai arìnrìn àjò yóò kí i ní raka méjì méjì àfitán bá kírun lẹ́yìn onílé lókù ìgbà táwọn sábẹ́ bèèrè lọ́wọ́ ní muhammad sallallahu alaihi wa sallam pé ojúṣe ọlọ́wọ́ bá ìtọ́lọ́wọ́ bá sọ òun ni pé lẹ́sà alaikum juna tẹ́kṣùn ní sọ́lá in khiftum an yaftina kumu káfàrú kò sẹ́ṣẹ̀ fún yín ìpẹ́kẹ́ ẹ̀dínrún kù ńgbàtí ẹ bá ń bẹ̀rù pé àwọn tán jẹ́ kèfèrí wọ́n lé àtàkì yín tẹ́ǹbẹ́ lójú ogun tẹ́ǹbẹ́ lórí ìrìn àjò tẹ́ǹbẹ́rù wípé àwọn tán jẹ́ kèfèrí lé àtàkì yín kò sí nǹkan tó burú bí pé kẹ́ẹ̀dírun kù lẹ́yìn ìgbà tí wọ́n sí lójú ogun anẹ́mísọ̀ lásán ṣe ń dírun kù nígbà tó bá ń bẹ lórí ìrìn àjò Umar radiyallahu anhu ó wá ń bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba Muhammad sallallahu alaihi wasallam ìpè ìrì òjíṣẹ́ ọlọ́run ọba kí ló ń tà ń dírun kù á sí lójú ogun anabi Muhammad sallallahu alaihi wasallam sọ fún pé sadaqatun tasaddaqa Allahu biha alaykum ìtọ́rẹ àánú tọ́lọ́wọ́ bá ṣe fún yín ṣe bóun ló ní ẹkí mẹ́rin wọn ló tún ní ẹkí méjì ń sìn sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqata ìtọ́rí àánú tọ́lọ́wọ́ bá ṣe fún yín nu òun ló di ikù fún yín ẹgbà sàdákà tọ́lọ́wọ́ bá ṣe fún yín that is ẹ mọ́ ṣàṣejù ẹlòmíà ni ah, èmi ò ah, mẹ́rin ẹran máa mọ́ kí mi lè dérun kún tèmi àṣejù nìyí ìtọ́lọ́wọ́ bá yọ̀ǹda fún wa kágbà kábà tí sọ wípé nǹkan tí ó tún wá kó ìpalára bá wa ẹni tó mọ̀ pé tóun bá ń bẹ lórí ìrìn àjò tó ń bá gbáwẹ̀ ìnira ló ń kó bára òun ó wá wo pé òun ó tún gbà náà ni irú èèyàn bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bléèmù èèyàn kankan àfi ara rẹ̀ torí wípé ẹ̀sìn ti yọ̀ǹda fún wa láti má gbáwẹ̀ nínú oṣù Ramadan tá a bá ń bẹ lórí ìrìn àjò ìpè ká gbà á padà ní àwọn ọjọ́ mi ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ṣe yọ̀ǹda yẹn fún wa náà ó tún yọ̀ǹda náà wípé a lè gbà á ṣùgbọ́n tí kan bá kan burú ju kan lọ òun làáwo ẹlòmí ń bẹ tí ò bá ti gba àwẹ̀ ẹnu ramadan ipe ó jẹ àwẹ̀ ó ṣòro fún láti gbà padà bí obìnrin tó ṣe yí ó jẹ àwọn àwẹ̀ kan nínú rọmọdọ́ọ̀nù bí a torí pé ń ṣe nǹkan oṣù wá fẹ́ san padà in tí ó máa wà lẹ́mí ẹni pé é èmi nìkan láàrin gbogbo àwọn èèyàn máa máa gbáwẹ̀ ó lè mọ́ gbàá tó pé kí ni ọdún afẹ́ fi parí torí pé kí ni ó lè mọ owó rẹ wípé ṣé mi nìkan láàrin gbogbo àwọn èèyàn n tí yóò jẹ́ kẹ́lómi lè gbà wẹ náà fi lánàá torí pé ó máa ń wo pé mi nìkan láàrin gbogbo àwọn èèyàn ládùúgbò àwọn èèyàn ó máa jẹun èmi ó máa wẹnu wọn kò ń ṣe pé kò lè bí ẹ pé kò fi bí panu kọ́ ṣùgbọ́n bó làwọn èèyàn ó ṣe máa jẹun tẹ́mi ò ní jẹ́ ẹlòmí ó nira fún láti gba àwẹ̀ lẹ́yìn ramadan sọ àwọ̀ pé kó ń fẹ́ kakú tiraka kó ń gba nu ramadan ni n tó ń sun ẹlòmí débẹ̀ nu ṣùgbọ́n kò sí nǹkan tó burú ń bẹ̀ ó lè gbà nu ramadan náà kò bá jẹ́ kó ń bẹ lórí ìrìn àjò kò bá rẹ̀ jẹ́ kó ṣàárẹ̀ ṣùgbọ́n má jẹ́ ẹ̀mú tó so mọ́ òun ni pé kó má jẹ́ pé nǹkan yìí ó yíwọ́ fún tó bá ti di pé yóò yíwọ́ fún tó wá gba nu ramadan yẹn àbí yóò yíwọ́ fúngbà tó lóhun ara àwọn òyà lẹ́yìn saminal bir eléyìí ó ṣiṣẹ́ olóore kò ń ṣiṣẹ́ ìpáyọ̀ ọlọ́wọ́ ọba torí pé iṣẹ́ ìpáyọ̀ ọlọ́wọ́ ọba kò ní tiwa síbi irú ewu báyìí so lè jẹ́ pọ́ìntì tó pàtàkì púpọ̀ lànàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ló mọ̀ fi wọ́nu àwọn èèyàn nípa àwọn àṣejù níbi nǹkan ẹ̀ṣẹ̀ níbi nǹkan ẹ̀sìn so nípa wípé ká dúró ká ṣe ń ta lè ṣe iklafu minal amali ma tutiqun ntẹ bá lè ṣe nínú ṣe olóore òun ni ẹ ṣe fa inna allah la yamallu hatta tamallu ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ń ṣọba tí kò susu níbi ìsanilẹ́sàn oore iṣẹ́ olóore tí yẹn bá ṣe àfitáwà gangan wa bá kó susu fúnra wa lókù an anasin bin malikin radiyallahu anhu qala látọ̀dọ̀ anasuma malik ọlọ́run ọba kó bá yọnu sí ó sọ báyìí pé kúnnà máa rasulillahi sallallahu alaihi wasallam fi safar a ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba lórí ìrìn àjò faminna sọ́ìmù ó ń bẹnu wa àwọn tán gbàwẹ̀ wàmínà muftiru àwọn àmì ó dẹ̀ gbàwẹ̀ nu wa qal anas ó ní awádébì kan ní ọjọ́ tó ṣe wípé ó gbóná gan wọ aksaru na zillan ẹni tí ó rí bòjì jù òun ni sọ ìbùkìsà olẹni tó mú aṣọ dání tó fi ń borí fàmínà mẹ́yẹ tẹ́kì sẹ́msẹ̀ ẹlòmí ń bẹ ọwọ́ rẹ̀ ló fi ń dáàbò bo ara rẹ̀ ń bí oorun kọ́ọ̀lù anasọ̀dọ̀lọ́wọ́ ànú sọ́wọ́mù fasakata suwamu àwọn tán gbáwẹ̀ ó di pé wọ́n ń jókòó waqamal muftirun àwọn tí wọ́n gbáwẹ̀ àwọn dúró tí wọ́n fadarabu al so àwọn náà bẹ̀rẹ̀ ní ìrẹ́kìtì àwọn tẹ́ǹtì tí àwọn èèyàn ń dúró sí wasakaurikab àwọn tí wọ́n gbáwẹ̀ fún àwọn èèyàn lómi mú فقال رسول الله صلى الله عليه وسلم ọlọ́run ọba ní zaaba muftiru na lè yẹ́wọ́n bil ajiri àwọn tán gbàwẹ̀ lónìí àwọn ni wọ́n ti kó gbogbo ládàá o àwọn tán gbàwẹ̀ lónìí àwọn ni wọ́n ti kó gbogbo ládàá àwọn tán gbàwẹ̀ ó di pé nǹkan yẹn fẹ́ máa tẹ́ lára wọn díẹ̀díẹ̀ ó di pé wọ́n jókòó tí wọ́n lè ṣe nǹkan kan di pé wọ́n wà dependent lórí àwọn tí wọ́n gbàwẹ̀ wọ́n fẹ́ mú mi ni àwọn tán gbàwẹ̀ lọ́nà ń gbé fún wọn wọ́n fẹ́ ṣe léyìn ni àwọn tí ó gbàwẹ̀ òun ni wọ́n bá wọn ṣe ìgbà tábàlẹ̀ ti gbàwẹ̀ tó ṣe wípé àríláì lórí ẹni tí ó gbàwẹ̀ òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa torí páwa gbàwẹ̀ àti wíìkì ẹni tí ó gbàwẹ̀ yẹn náà òun náà ti ń gba ládá òun náà ti ń gba ládá so ó lè gba ládá òun débi pé ládá tí ó gbà gan yóò padà ju tẹni tó gbàwẹ̀ lọ gẹ́gẹ́ bí ó ṣẹlẹ̀ nínú àwọn àsáàrù mi látọ̀dọ̀ àwọn sahaba rẹ̀dùwálùlá àlẹ́yìn abdullahi bin umar radallahu anhu a máa discourage àwọn èèyàn nígbà tó máa ń bẹ lórí ìrìn àjò pé mọ́ gbàwẹ̀ kó wọ́n jẹ pé ó padà rí láì lórí ẹni tí ó gbàwẹ̀ tí ládàá rẹ̀ ó fi wá pọ̀ ju tiẹ̀ lọ sọ̀tàwá wo hadith méjèèjì in tó fi ń rinlẹ̀ fún wa òun náà ni wípé ẹni tí ó fẹ́ gbàwẹ̀ lórí ìrìn àjò ó gbọ́dọ̀ wo rẹ̀ dáadáa má ṣe ìsọ́ṣèwé tó ṣe wípé yóò kó ìpalára bẹ tó ṣe wípé o lè collapse látàrẹ àwẹ̀ tó ń gbà nígbà tó ń bẹ lórí ìrìn àjò tó wá ń collapse látara rẹ̀ àwẹ̀ yẹn kò ń ṣe àwẹ̀ iṣẹ́ olóore o lè mọ́ lẹ́ṣẹ̀ that is yóò mọ bẹ lákọọ́lẹ̀ pé o gba àwẹ̀ Ramadan yẹn tó bá rí gbà tán ṣùgbọ́n ìdáralẹ̀ jẹ̀bẹ̀tẹ̀ àbí ìfẹ́ kòlápsì tó ṣẹlẹ̀ ń bẹ́ kò ní jẹ́ kákàkùn iṣẹ́ olóore dáadáa kò ní jẹ́ kákàkùn iṣẹ́ olóore dáadáa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ó gbáwẹ̀ débi wípé ó dípẹ́ni lórí àwọn ẹlòmíì láti ṣe àwọn nǹkan ni àwẹ̀ tó gbà yẹn kò jẹ́ kó lè ṣe ní tó yẹ kó ṣe dáadáa mọ́ àwa wo àsìkò tó gbàwẹ̀ yẹn àsìkò tí wọ́n fún ní concession pó lè mọ́ gbàwẹ̀ ni irú àwẹ̀ nírú àsìkò bẹ́ẹ̀ náà kò ń ṣe nǹkan tó dáa torí tánàbí sọlá asálám tó sọ wípé zaabal muftiru na liya ọmọ bil ajir àwọn tí wọ́n gbàwẹ̀ lónìí àwọn náà ti kó láada àwọn ni wọ́n kó láada torí kíni torí pé asúwàmú àwọn tán gbàwẹ̀ sákọ̀tú ọ̀rẹ́ni tó jòkó tí wọ́n lè ṣe kankan mọ́ àwọn tí ó gbàwẹ̀ àwọn ni wọ́n ń bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan torí náà a ní láti máa wúra wa iṣẹ́ wo la lè ṣe èwo la lè ṣe ó dáa ká kọ́pì ara wa ó dáa ká ẹmuléètì ara wa mi ṣe olóore ṣùgbọ́n iṣẹ́ olóore tó fẹ́ ẹmuléètì yẹn fún torí pé yóò kú ẹ sí dààmú bóyá ó lè mú ẹ kó sọ ẹ́ dẹni tó ṣe pé yóò ṣàárẹ̀ àbí ó lè mú ẹ kó sọ ẹ́ dẹni tó ṣe pé ó padà máa rìgírẹ́tì má ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ lápèjúwe èèyàn lè máa bẹ kó ṣe pé ẹni yẹn ó ní chẹ́ńjì lọ́wọ́ ṣùgbọ́n bóun ṣe ní chẹ́ńjì lọ́wọ́ ń tiẹ̀ èèyàn kan bẹ tó ṣe kó bóyá òun ò tiẹ̀ tún ní tó ẹni yẹn òun léwò sùsùn níṣì kó ní gbogbo tó ń ní òun gbé kalẹ̀ lónìí five thousand ló ń bẹ lọ́wọ́ mi mo dẹ̀ donate five thousand yìí fúnṣe ọlọ́run imani tó fi donate yẹ ó yé èmi ẹ̀rẹ̀ balẹ̀ wípé òun á rí owó yẹn padà òun á rí ìlọ́po ìlọ́po rẹ̀ kílẹ̀ tó ṣú ibi tí mọ́ni rẹ̀ dé kò ń ṣẹni tó ṣe pé tí ò bá rí gan kò ń ṣẹni tí ó banújẹ́ a ò pèsè ọlọ́run ló fi ṣe àrínú àwọn sàhábà rẹ̀ tó wà ńlá àlẹ́ ẹni tó ń ṣerú eléyìí abubakar ọ̀dọ̀ aláwọ̀ àìnú ìgbà tẹ́fẹ́ lọ sójú ogun kan tánàmsọ̀ aláàsàn kí ó gbé nǹkan kalẹ̀ anamsọ́lá asalami rẹ̀ umar eléyìí tó gbé kalẹ̀ yìí kí ló ṣẹ́kù fún àwọn ara ilé rẹ̀ ó ní mo sì nírú rẹ̀ mí lé anamsọ́lá asalami ní kò sí problem tó bá nírú eléyìí mí lé ó túmọ̀ sí pé àwọn ara ilé rẹ̀ wọ́n ní nǹkan tí wọ́n jẹ ìgbà tí abubakar ó dé òun náà gbé tiẹ̀ kalẹ̀ abubakar kí ni wọ́n ṣẹ́kù fún ara ilé ó ní mo ṣe ọlọ́wọ́n ọba àtòjíṣẹ́ kalẹ̀ fún wọn mo ṣe ọlọ́run ọba àti òjíṣẹ́ mo ṣe wọn kù fún àwọn ẹbí mi ẹlòmí lè mọ wọnú apẹ́ ah, irú stupid statement ó lélẹ́ yìí ṣé ọlọ́run ọba àti òjíṣẹ́ ni àwọn ẹbí rẹ̀ ó jẹ ni ṣùgbọ́n òun tó sọ imani tó fi sọ ní imani tí ò sí dáwọ́ tún bẹ́ẹ̀ ni ó mọ̀ wípé ọlọ́run bó ṣe nǹkan ẹni ẹ̀mí rẹ̀ balẹ̀ débẹ̀ kí la fẹ́ lóun bẹ́ẹ̀ lẹ́yìn ìwọ tí mánì rẹ̀ ò débi irú ti tàbúbákìrì ẹ̀ tó bá ṣe é ó wá di pé gbéyàn kan ló ti sọ fún ẹ pé ah, ó lè gbé gbogbo ohun tí wà fámìlì rẹ tẹ́ jẹ́ ó lè gbé gbogbo ẹ̀ kalẹ̀ ọlọ́wà ṣe mí wọn náà bá gbé kalẹ̀ ó bá ń retí ah, kọ́lọ́ ń ṣe mí kọ́lọ́ ń ṣe mí kò bá wá ó bá bẹ̀rẹ̀ sí jókòó síbi kan ó bẹ̀rẹ̀ sí ní ronú pé ah ṣé ìwé àmọ́ rẹ̀ ṣe mo ṣe sádàkà ṣe báyìí ó bá di pé ó bẹ̀rẹ̀ sí ní bú rẹ̀ irú eléyìí ni ẹ̀sìn sọ fún wa wípé má tirẹ̀ sípò yẹn etí má nìrẹ̀ ò tó tó bá lọ ṣe é yóò di pé òun padà ń bléèmù ààrẹ tó wá dẹ̀ ti ń bléèmù ààrẹ kò sí ládámọ́ tó bá ti ń bléèmù ààrẹ tó ń rìgírẹ́tì tó ṣe iṣẹ́ olóore tó ṣe tó ń rìgírẹ́tì ẹ̀ kò sí ládámọ́ ṣùgbọ́n tó bá yẹ pé yìí ò rìgírẹ́tì rẹ̀ tí yàn dúó lórí ẹ̀ ipe ọlọ́run ọbọ̀ ṣe mí yìí ó ṣe náà ni tí ò bá ti ẹ̀ wá wá ń kọ́ tọ́lọ́run tó fi tráyìn ẹ̀ pé ókè òun ní fún ọ nísìn yóò tún mọ̀ sọ yí pé kí ni òun gbára lọ́lọ́wọ́ ọba náà ni so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì tí ẹnì kọ̀ọ̀kan wá tá a gbọ́dọ̀ máa wò onímọ̀ sọ yìí pé àwọn nǹkan ń ṣe nǹkan báyìí èmi náà ó ṣe ó dá ká ṣe ṣùgbọ́n wo rẹ̀ dáadáa ṣé òun ṣe ni kí o mọ̀ rìgírẹ́tì tó ṣe tó bá ti ṣe tó wáyé pé ó rìgírẹ́tì rẹ̀ àbí yóò lídìí ẹ sínú ìdààmú mi try láti avoid rẹ̀ so abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala yìí tó abára wa sọ yìí náà kọ́lọ́wọ́n ọba kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó ṣe àlékún ìmánì fún ẹnì kọ̀ọ̀kan wa ẹsẹ̀ wa kọ́lọ́wọ́n ọba kó fìrìnlẹ̀ sórí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب